الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له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 تتساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدثاتها فإن كل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم عجلنا من النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى آل آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين آمين صلى الله عليه وسلم dinadɛɛlu alusɛ sayo adini ɔyanimɛ kohe oni sheika ye abuliyatama ono declare ka oyani ayani biso question inani da yani rikuri inani ama ono kukuba abubehe inajin omuli yo haitu ho insha allah ono kukuba abubehe ọkara na se tọrọ bí àwọn mori alawodo sere mori alawodo dẹmọkara mori alawodo datini imani ọdatini islami amin awẹ ọmẹbẹwẹ o ọzẹta dọnkọ mori ka ayika. ɛɛwɔ papapa bayan bɔ morihi ɛɛwɔ papapa nɔ yɛrɛ akɔ kɔra ho mori na wɔsɛ mayan ba yi dɔw dɔn wehi ɛɛwɔ gɔnba ɔne ana aali bɔlɔ kɔ mori yɛ ika eyi ti de o ọmọdé ọ̀nà wọ́n sì jẹ́ ilé yìí ọmọdé ọ̀nà wọ́n sì jẹ́ ilé yìí ọmọdé ọ̀nà wọ́n sì jẹ́ ilé hún abẹ́lẹ́ni ẹ̀mẹ́ àmì. alẹ́sẹ̀ríkà ọmọdé yìí àǹkan tó ọmọdé mẹ́dọ́ká ẹ̀ àmì ká ọmọdé yìí ọ̀ṣọ́ ìtúzẹ̀ ẹ̀wọ̀ iná bẹ̀rẹ̀ kankan náà ɔsi yeibe yɛ ɔdi han ase ka ìrẹ̀lẹ̀ yóò tó bẹ̀sẹ̀ rọ́ọ̀dì ni ka yàá bá sí ẹ̀yìn wọ́ta yàá bá sí dẹ́wọ́ ìhóró bí àpò ìjẹ́ ìbè bí àpò mẹ́ẹ̀mẹ́ẹ̀ inú mọ́ ní ìyìn náà àánì ase ìkìlẹ̀ náà ìrẹ̀ náà mú bó bo rọ́ọ̀dì ìrẹ̀ náà jèrè ọ̀dì daa yakorɛba kaaka inkyɔ ɔbɛna kaka nɔnɔ ɔne yinan anan anyi kaafe mɛɛmɛɛ bi akoyi deebi hoo nɔɔ ebi ɔne yaare ɔmuli ɔna wodo deebi eyi ale ni ebi ba yaa kare kataki ɔnɔbini rɛ ɔnɔ naani amɛ wɔrɔ ya pe meme ko mulina dia ko ije ile ko mulina wono yono yare eni eni umeturume muli na mtu jili dia shore dele akaki atauba ono bi هي الندم على ما ارتكبه الإنسان من الذنوب أنا في أعيش معي تنو نظرام إلي دي التوبة أولون ووقع الاستغفار دونو sure eyo igibe hunu yo muri التوبة الندم على ما ارتكبه الإنسان من الذنوب والاستغفار هو طلب العفو من عقاب الله أو من عذاب الله سمع التوبة ana nke meeyo atauba bi kutuba ono bo isumaye ono da sumaye ho ni bi ono ra mi ya baba ji istighfaru ana bi oyi so ige ire do do so ige ire omori ko omori oge ire o sam sam da so so ya mọ́lẹ́ ọ̀nà gbogbo òjì ilé. wọ́n máa mú táwọn bá ti mọ̀túhùn dá ìmẹ̀. sáwọn ọlọ́run nìkan ọ̀yẹ́ fi mẹ́yẹ mẹ́yẹ hó níbi ọ̀nà ọ̀dàrí òzá ni wọ́n ilẹ̀ hẹ̀tẹ̀ fóoru òzá ni wọ́n ilẹ̀ hẹ̀tẹ̀ fóoru. láyé ó gbà eléyìí gbọ́ hẹ́rù mọ́lẹ́ bẹ̀rẹ̀ sí gbọ́ ọmọge.

bɔde yɛ ɛdɔte dɔ yɛne ne ne ka ɔyi ebe ɔfo nwura ɛbɛ ɔbɛ ma shiriki ɔde yi ite ne na ɔyɛ ade to ɔgye na ɛkpɛlɛ o yɛne ne ne ka ɔfo ho ɔyɛ ade nwɛtɛ ɔba na fo ho ɔyɛ ade ɛne ne ne pɛrɛkɛ wɔ n'awɔ kɔkɔ ayɛ de ayɛ kuro tie taa ni de ayɛ kikiyama otu ano. ɛhɛ ɔlɔ koko wáyé nu ma bɔ ɔnɔ dàpé mɛɛmɛɛ káwéé náà lè di dóomori yìí o oku ma bɔ ɔnà àbá dóomori yìí o ɛdɛ náà lè di pé mɛɛmɛɛ hó níbi ɔnɔ ma bɔ ɔnà àbá pé mɛɛmɛɛ hó níbi ɔnɔ rè náà tà ní yọ ma oze. onu mori ibi iri tu bọ́lá eré ìgbọ́ mori ọ̀nà wọ́bọ̀ ha ìjẹ́ náà kàánì ọ̀dídọ̀wọ́ ọ̀dà ọkùnkùn máa ń fà ní ana nkọ́ mori lè fi èka e ẹ̀ ọmọ ọ̀dìnà náà kàkà na nfa ònà sani ìmánu ha làǹtẹ̀kùn àmàlà sí ní nkọ́bẹ̀. أو كسبت في إيمانها خيرا أمره أخمنا لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أوه أذى أمريكا أنا بدي دوري أمره lórí dùnmọ̀ bọ́ọ̀nà ọ̀dídọ̀ ọ̀kùnkùn máa ń fà á ní ọ̀. ọ̀yí dọ̀wọ́ kúkú máa ń fà ní ọ̀ múlò náà wọ́tọ̀ ọ̀hán náà kàákà báyà ìdá ọ̀ní ọlọ́kùnkù yẹn ń mẹ́ ọ̀nà ìdọ̀wọ́ kúkú yẹn ń kútu ọ̀n ẹ̀ kúkú yẹn ọ̀bá bí ẹ̀ mọ́mọ́ òdì pàápàá ẹni ègbú yọ̀dà ìní túbọ̀ ìmọ̀mọ́mọ́ ọ̀rọ̀ àtò oṣù ní máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀wẹ́tẹ́ lóṣù ní máa jùlọ bọ́ tó tẹ́ ẹ̀. wàyó kúlẹ̀ kò hàn bẹ̀rẹ̀ báyìí àìdọ̀ ìlà àbálàbọ̀ tó rú òun lóhùn kóòm. túbà ẹni ìgbòlá ní ìyọ̀lá ìdúwẹ̀ ọ̀rọ̀ usu mɔbɛ ani omori yɔkɛ yi wàlẹ́yìn káàkiri tẹ ọba tó lé lẹ́dínà àyàmàlú na sẹ́yìn àt àti àìrẹ́ àdọ́rà àdàwọn mọ̀lẹ́mọ́ kọ́lá ìní tóbi tó lán. omori ká wàlẹ́yìn káàkiri tẹ ọba tó ẹ̀yìn tí ó bá yọ̀ lọ́nà ẹ̀ nọ́bẹ̀ ɛnana yi kaka yamalu na sɛyi aat ɛ amukɔrɔ ɛmi ɛ amukɔrɔ dibi imukɔrɔ dibi ɔmɛ yanni hata ila adɔra adahomoni maot kpɔɔrɔ na ŋun mɔnusure etsi yɛ kí tɔmi nyɔnu ya rɛ mi rɛ kó kɔrɔ mɔ kɔrɔ dibi ɔrɛ yɛ fani kpɔɔrɔ dusu tsi yɛ kí dai kuzu ere chi ete tu ọsọ sẹba yi inni tobe tol ọya nọ na maami tuba omori ke nwuri na enyi tuba iwa enyi ta ahi meye meye iwa agboika isono hure yi ka ma. bọ́lá ayé bàánú ká bọ́ ilẹ̀ olú ẹ̀ lọ́wọ́dọ́ ọ̀há yẹ. dẹ́rẹ́ sọ yẹ sẹ́yìn ká ọmọ orí ẹ̀rọ yín dà ọmọ gavani yẹ́pùtù ti yẹ́dà ọ̀hún bí lẹ́yìn liyatuba musiu nahar ọmọ orí yìí vanagamu vanititẹ ilé àhó kọ̀dánà mi náà dùn. omituba dolo bituba liweyi abomalihi wayaksutu yadahu binnahar liyatuba almusiu billail ee ọlanaikaka omoli abomayakuba nkita inoodun yolanaikaka omi meyemeye ami omayememeke wanna iniraho abuho onye mutuba بل ويفرح بتوبة عبده حين يتوب عليه أو حين يتوب إليه أمر يوم باي إنا ينبنون يوليها نبكاي أمر يبني هناي قضاء فمي مي فون بيونوري قضاء فوي جيدي فون بيونوري مولي نما ينم فوي جيدي آمين أقوم أنا لما شوية فإن الإنسان ọ̀sàrà ìrẹsùlẹ̀ yẹ́dìrí mẹ́ta yẹ̀ntẹ́ yìí bí hìlọ́ ọ̀nù ẹ ọ̀yẹ ìhẹ́ ha n'ata ọ̀yẹ ìhẹ́ àbákọ́ omori yìí nà abanye ọ̀ka ọ̀sẹ̀ mùsọ̀húra ilẹ̀ dùkúl fi rahmatillah abanye ọ̀ka ọ̀sẹ̀ mùsọ̀húra dọ̀ọ̀hún náà yà ń bọ̀ omori yìí jòjọ́ yìí mi túba mẹ́ẹ̀mẹ́ẹ̀ kọ́ omori yìí nà olú ẹ̀nà ọdún jẹ́ èrè ọ̀yẹ́ fi mẹ́rin mẹ́rin kó wọlé iná dọ́ọ̀lọ́ mi tú bá ní lọ́nà rẹ̀ ẹ̀rẹ́ máa jọgọ́gọ́ sinaka kanọ́dà ọ̀rọ̀ olórí yìí nà ní ọ̀rẹ́ máa jọgọ́gọ́ sinaka kanọ́rì yìí ọ̀rọ̀ olórí yìí nà ìjà ni kò tú bá kó wọlé iná ọ̀fẹ́ mẹ́rin mẹ́rin kó wọlé iná.

nẹ́ẹ̀bà tó yẹ tẹ̀lika agunifọ̀dà ẹni bí ọbí nakaka na ẹnakaka na ọrọ omori yìí dọ́ọ̀fin mẹ́ẹ̀mẹ́ẹ̀ kó omori yìí náà èdè ọ̀lọ́ ọkọ̀ ẹsẹ̀ dọ́ọ̀mà lọ́ọ̀lẹ́nu alọ́ọ̀lẹ́nu dọ́ọ̀yà ẹ̀yẹ mẹ́ẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀lọ́dẹ́ mọ́ náà dọ́jọ́ òbí dé omori yìí dọ́ọ̀nyìn náà fìlà fọlọ́ọ̀fọ́nà wọ́n wọ́n ta àlàyé ọmọ yìí àná mẹ́ta àwòrẹ́ yà ó àwòrẹ́ yà wọn nọ àbábẹ́ yà wọn nọ wáyà bíi musu alẹ̀ dé tí yìí sílẹ̀ ó ìsọ́nù wàá hàn sẹ̀ dé tí yìí àná fasol ala nafsik ọba bẹ́ẹ̀ ka ẹ̀ wà mẹ́ta bu ẹ̀ wọ́n do abẹ́ ikọ́ ọmọ yìí hì do apẹ́ mẹ́ẹ̀mẹ́ ikọ́ ọmọ yìí nà àbúrò ikọ́ ọmọ yìí ọ́ bí bọ́ọ̀lù yìí wẹ́ẹ́ dọ́lẹ̀ dé ìhùwọ̀n lórí ọ̀rọ̀ yìí mori ọlọrun kan tún bá yẹn wẹyìn lóòjì ilé hó nílé ami ami mọ̀tún mẹ́ ọlọ́dọ̀ ọ̀sùn kó ìdí èyí ọmọ yìí bá yẹ ìdí èyọ àmọ́ oyin dùn ayin dùn anakara dábẹ́ ní àwọn òhù anáyìn ní òyìnbó ìdí èyí kó mọ́rí náà sadọ́ọ̀dì ka àtẹ́wùbà ọ̀yẹ́kọ̀ yìí jẹ́rìí kó mo nínú ní àkàrẹ́ àtàmù èyí àmì nà ní nínà ní àmì lẹ́tì àná àmà ọlọ́hùn tààlà bí i àlẹ́yìn ọ̀yẹ́ iná wọ́ọ́rọ̀ olóòmórí yìí mẹ́rin hàn ọ̀yẹ́ iná wọ́ọ́rọ̀ olóòmórí yìí mẹ́rin وتبدل للسيئات وتبدل السيئات dɔɔbara kubi ɔnɔdɔɔmɛ dɔɔbara asinɔ kama anna baba tawbati maftuhun daiman walil ana bɔga piti ana kibɛ kaka oze ɔyipi mɛyɛmɛ yɛ kɔn mori na mɔni na yɛ tɛ na yɛ tɔ ya a bunu yi. ẹ̀wọ̀n bí káàkiri ó lè lọ́wọ́dọ́ ha ẹ̀ tẹ́wọ́ túbà ọ̀ẹ́mẹ̀ ọ̀ẹ́bí mẹ́ẹ̀mẹ́ ẹ̀kọ́ mọ́rí náà ọmọrí ìdó òwe yìí iná àbíbi ọmọrí ìdó òwe yìí náà ni màá dà ṣe ẹ̀ ọ̀húnwọ́ ọ̀ẹ́sísẹ́ sábẹ́rẹ́ ọmọrí yẹn kẹ́ àṣẹ ọ̀nà ọmọrí kàáyìká iná lọ́ha láyà zùkírù ayé ìṣòro kàbí. ويغفر ما دون ذلك لمن يشاء أمريكي أنا ذا جيبي تنسونا سبيرون بيرون هكي أنا نسونا بيرون هكي ما جيرون أنا ذا جيبي هوني بيرو أما إليوكا أنا إشيب أنا جيبي هوني بيرو إليوكا أنا إشيب أنا جيبي هوني Eh, yo ne ne yo ne. Omo yi dɔm ani si yie anaba muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ɔni nyɛ mba ana kwi ama sira na ebebe mu wuli yɛ ɔde awɔ do yɛ ikpɛtɛ nika e anaba muhammad ɔnum kekere na ahunan akɔ le duwan wa innaka laala hulqin azim pataki taara ɛwɔ muhammad ẹ̀wọ̀n tó mọ̀ ní iye tó ìbílẹ̀ máa ń gbọ́ wọ́yà ìbílẹ̀ máa ń gbọ́ pẹ́pẹ́ wọ́yà. lẹ́yìn tí yẹn yẹn hàn nìkan ọ̀n tó mọ̀ ní ọ̀rẹ́ mi ẹni yọmọ rẹ ọ̀rẹ́ hàn náà ń tẹ̀mẹ̀rẹ̀ o ẹni hàn mẹ́rẹ́ yà ọmọdé lè ní sẹ́rẹ̀ yà ló sọ̀rọ̀ ẹni náà ó sọ̀rọ̀ ìgbéga ló sọ̀rọ̀ ìlànà ọ̀n tó mọ̀ ní ọ̀nà wà wọ́n wúwọ́ mira yun amele ame kaika ọdún ọmọrí ọmọ ẹ̀ma àdéhùn ẹ̀nà ọ̀rọ̀ na nábì ìlànà ọ̀ẹ́yìn aisha na sóyà ẹ̀rẹ́ wọn ọ̀bà bí ẹ̀ máa kọ́ ọmọrí ọ̀rọ̀ àjẹ́ ilé ẹ̀hún nílé ọdún rà don ko mori aka ya ka afala akuna abudan shakura e o mori o ma na me ke be ana ke me e ro ka ma mori na ko mori ya bo sallallahu alaihi wa alihi wasallam ni ya wan ini re o nyonya la ye ba tetere ka bi o ko mori na me ma hekan e nya na ya me ra tayo azire man o mi yɛ bata fɛ ɛyɛnhyɛ eh, ka yɛ saa ma ɔmɛ si ne nto mori yɛ bebe mu ɛnyɛ hɛkɔ na mori yi ba fi kɔnkɔ yɛ yi yɛ lɛ man na o lɛ ehuru kata lɛ man a man si yɛ yɛ nan abiɛ kyɛn lati nto mori ɔnto mori ɔnɔ ɛnɛ ɛyɛ de ɔnɔ akɔyɔ nɔ. eso nene onne mefo ije ile ko mulina da kai nika ya ayuha nas ma yauna za tubu ila allah fo ije ile ko mulina ni fa inni atubu fil yawmi ilayhi mi'ata marra ono fo muli e ko meye meye na ẹkọ yìí lẹkọ mi ọ̀n tó mo yìí ọkọ̀ náà fi mẹ́ẹ̀mẹ́ẹ̀ kó mo yìí náà òpẹ́tsẹ́ yìí eyi lé yìí ọ̀n tó mo yìí ẹ̀ náà máa mi rà jẹ́ yìí lé yìí ọ̀nà ọ̀ máa mi àpò yìí jẹ́ yìí lé kó mo yìí náà ẹ̀nà kókó bá bẹ́ẹ̀ mìíràn o ẹ̀nà kókó bá bẹ́ẹ̀ mìíràn o anáyẹ̀sẹ̀ náà iṣẹ́ mọ́ náà lọ ọ̀rọ̀ kúgbé kúrú náà ọlọ́tún tó mọ̀rí wàá kúkú mọ lọ́sibóra sí awẹ́ koríko nyara sí awẹ́ bẹ̀rẹ̀ ukukú ẹ̀ n'etu ó mèyí iná tó pàpà fẹ́ ramadan rẹ̀ yọ ọ̀ọ́ta bóra erékùwé ọlọ́tún tó mọ̀rí olókùwé ọdún mọ̀rí sọ̀lọ́lá àlẹ́ wàhálì wàsálẹ́m àṣà sábẹ́ nìyí náà bílà dɔw yìí nílẹ̀ káwọn yẹn lọ́kùn sọ́rọ́ sọ́n bá kọ̀rọ̀ dɔw kàn án lẹ́sẹ̀ dɔw sí ali imran dɔw kàn án lẹ́sẹ̀ dɔw sí nisa dɔw kàn án lẹ́sẹ̀. na saa bɛ nini dɛ wɔwɔ jɛ yɛ man ɛnɛ zizi pa no shaping ala sotomori sábẹ̀ lẹ́nu máa ń sùn aljanna ɛna ase muliha mataan allahu akbar ina ka hun raka wɛrɛ a bolo yɛ ina yi nyɛ wujɛ di akɔ ya ka yɛ o oh. ɛ eh? tabi ayi ala yɔrɔ bi kuma tuka dibaan allahu akbar yɛ nulu ku yanni yɛ inu ka yɛ ka olú ọ̀la wọn náà wà hẹ́ẹ̀. nkò wà wọ́n wọ́n ọ̀la bẹ́ẹ̀ lẹ́yìn gbè. abẹ́ni ma lọ sí ẹni ìsìkẹ́ ni màá sọ́wọ́lì ẹ́ náà bàbá kánò kẹ́kẹ́ náà wọ́n náà kura ehun ma lọ sí ọ̀nà déèdè déèdè ehun ma lọ sí ọ̀nà bẹ́ẹ̀ anájọ́ ìhun ma lọ sí ọ̀nà mo dé ha màtá sẹ́yà fẹ́ fà sọ́mọ́ wọn náà. ya kaka o mori o sal janna ma ba ya ga de ke amin o ka tari yo al janna mori o ka tari e ni ne ya wala wala mai o le na wala ha on ko mori hi ana ma na mu ko ra heke on ya no ka ka e e ona ga ima na e ko mori na ni agụbika ona me na-ame enyi enyi ụlọ na wado ugeiwe iwe ụlọ na wado oge iwe onye kọ ije iwe alimam muslim ọdị hadis na ọbịa onye kọ ije iwe nọ naanị yantakilu yantakilu bihi الإنسان من ظلمة المعاصي إلى نور الهداية والطاعة بإذن الله تعالى

onyimpa afawika yejibu an yakuna taibu musliman ɛwɔ e, naa fi mɛɛmɛɛ kɔmɔri yi na wabɛdɛ ko kɔmɔri yi wabɛdɛ ko kɔmɔri yi afiri bɔ ɔmɔri ɔbi tuba wɛɛ yi amal kaafe kawiri ɛnɛ ɛyɛ ɔmɔri yi fala tɔkubal mɛnuhu ɛbɛɛ b'a di tuba ni wɛɛ nfa kawiri bi kawiri ɔka kɔn ne wɛɛ dɔw kan wuli ka o wuli la wa jeli ni kyoli ni gba sɛli kia sɛli mizan ɔno ti foyi o yɛlɛ kɔ mo ni na ɛni kɔfɛ o kɔ mo ni yɔ de islam o hɛ tɛn ɔno yi ɔno na ŋun yi na nti na yɛ lɛ kɔ mo ni na ɛ kawiri dɔw na sɛlɛ ka dɔw dɔw kama ntumu fo gbɛ mo ni kɔ mo ni na wa jeli yɛlɛ ɛfɔ mi fa. ịlịan ọtọrọ nyara ịlịan ọtọrọ nyara ọbị okwu ọmọdịyị anadọwị ọmọdịyị ọnọnyẹ nkwụkwọrọ ìlànà ọnọmẹ dọsọpụ mẹrẹmẹ ẹkọ ọmọdị náà ọnọnyẹ nkwụ ìjẹ ìjẹ kọ ọmọdị náà na ọmọdị dọ dutu ba nìwé yìí itubi kawiri ọyẹdi tubi kawiri wo yẹ ọdukọ mu ni islam ẹ ọyẹdi tuba ni wo yi ọdukọ mu nọ islam ẹ ọlọlọ mu ni islam ọlọlọ ka arọwọ ẹni ọlọyẹ ẹni ẹka ka ọlọbìnrin ọmọ mi kàkà ìfọ ọlá ìkà yóò bá dínú lọhùn sẹyìn adìhí hasanah ọlọlọ mu ni islam bẹẹ mo ti dùkú ni islam ọ̀yẹ́ ní islam náà ní islam àbọ̀ àbí akúbẹ́ náà bí di mẹ́jọ omori dọ̀ bàrá tún ọ̀yà àmọ́ ọ̀hún ní islam dáì pé káwùrí ọ̀yẹ̀ ọmọdé náà máa tó bá nìyẹn yìí olùlọ́wọ́ náà báyà. lẹ́kọ̀ọ́ náà àkùbírí ọ̀nà omori kàkà yìí wàlẹ́ sáti táwọn tó lé lẹ́bí náà àyàmà yóò náà sẹ́yìn حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن الذين يموتون وهم كفار وأولئك أعتدنا لهم عذابا أليما أمريكا أني توبا أني ساهي ميه ميه يننا كاكا أمو كولو دي polo le tubika ijusu tie tetua na itijona seseva kaake ne ni tuban omuli kono do

orí ọ̀nà lọ́kọ̀ ọ̀hán ẹ̀hún náà. ẹ̀ka wíwí ọ̀nà láyé ọmọ rí yìí wọ́n ìka ayà náà ní sọ́ọ̀kù lè sọ́ọ̀ àti sọ́ọ̀kù fúrkọ́ alákàtà wàkàdúnà ìlà máa mélòó mi náà màlí fàjà ànáhùn hàbá àmàǹsọ̀rọ̀ ọmọ rí kiri àwọn ọ̀nà bẹ̀rẹ̀ àmẹ́tẹ́tọ́ bẹ̀rẹ̀ anya ironika wili ni o kelele babi ama kinu ka woye ya haba amazura na wa obi o igara ha obi lẹyìn tolo woni asele ama ka wili o ba a mebire kere mebire kere ni gbogbo o mori ni eyi o ni ọyọ ngwa ya ọgbọ ya dóòtú islam náà ẹ̀zà ọmọlúwì ìnáyàmbá ni ọ̀nyọ́rìhà ni anáyẹ̀kíkà wùyọ́ ọ̀dẹ̀dẹ̀ fọ́ọ̀nù dábàá ní inú kọ́rọ̀ ìdá ọlọ́rìhà ọ̀nà náà mẹ́ dòmúrí wùlọ́ bọ̀dọ̀ ọba yá ni dóòtú islam náà ẹ̀zà àmàlẹ́ rẹ̀ bí ẹ sọ́kùnrin yóò yára bẹ̀rẹ̀. إلى فرنسا الشيخ محمد المنجد أنا أرى أنا نعمل إنك أسيطة نمارا أوكا أعنون بنيارا أعنون ينوانيارا أعنون أمامي 93 years old àti ẹ̀ǹkẹ̀sí france ẹ̀rẹ́sẹ̀ tó kó mọ̀lẹ́wẹ̀ ọ̀dọ̀ ẹ̀tọ́ pàwọ́ ọ̀dọ̀ france lọ ibe a ibe a sẹlẹ pass lọ yẹn lọ kasa koko nyẹ ọ oko mu yẹn lọmọ anani yi bia ebe a sẹlẹ yẹn lọ ẹni ẹrẹ anagunrẹ sẹ yà kàá ni ẹnyọnu ni bika wuli ninety three years awa ni inanokoko ra anyi ọba iri hiono ne le gure danyi brother na ye zo the brother on boko mo ri la ko to na mi de ni inyo no o ti ni do ri ye yi eyo na na mo bo yo ye yi on ya lo ye yi pa ta mo ibo ni mera iri yo ayo ro ta ko nya ọlọ́dún tó mú ní. àníyànjú máa bójú ọlọ́dún kò yára ojú ọlọ́rọ̀ náà nù láì káwọ́ náà mẹ kẹ́lẹ́kẹ́lẹ́ náà àkùnrin ẹ̀ mẹ́rin rẹ̀. dáàmà fèkúfò làyà àyíkò ahàdùn ahàdà inú káwọ́ ẹ̀rẹ̀ yẹn ọ̀yọ̀ fà ẹ̀rẹ̀ yẹn àmọ̀mẹ́ mọ̀gún bọ̀ yẹn bọ́ọ̀lù náà mẹ́rin pẹ́lẹ́ brother no nan dɔɔre wutu no nɔ no dɔɔ kpee yɛ sɛ na ama bo bɔɔl no ne kpee yɛ ne kan no dɔɔ sidi ka wuli nyɔnɔ na ɛdi ninety three years ɛkɔ nyadi nyɔnɔ no dɔɔ wo kpɛ ka wokɔ no maa na ebi efe mi na ɛha no baa nyɛ wɔ ne esu ta akora yɛ so. maanyị ọba na dọ ka ọ maa niile kpọ ihe eyi dọka bụ dịwe na nke ohoo ọhụ ose kenọbi wee kịsị n'ihe ihe nwa wee ka nwa ọgbọnọ na ajụkwa ọma yurop ebe ya ọgbọnọ ọgbọnọ ọla hayes dana dọọ ozi dabachi na-eyi ọ na-amụrụ ha na-eyi ama eyi ha na-eyi na-ehi ọta ya kụba nwụrụ asụ ka e mere ọnụ ni kpọrọ dọọ ka ị onye tutu ta n'ụwa ha na ya ọ onye na-edosa onye si ka ọmụmụ ụmụ ọ na-enye mụ ọhala azụ nwa nwa na-edosa onye n'ọmị. lè sọ̀rọ̀ ní sábẹ́ ẹ́ dáa sọ ewúso ẹ̀yìn ní wọn dáa yé ní ní ọ̀tà dáa dọ̀ ọ̀kọ̀rọ̀ lè sọ ọ̀kọ̀rọ̀ dáa sí yòdó òbí àgbọ̀ ọ̀ma. ní sẹ́nà mọ̀hálà ẹ̀ ní dábàá mọ̀wọ́ náà mọ̀lẹ́kùn tó mọ̀rí. ọ̀dọ̀ náà nǹka bùrọ̀dọ̀ náà nǹka hẹ́yẹ. Amen. Brother nɔ nka a nyɛ nana pɔntu ama di enyo nɔni bɔn bɔn ɔkari di brɔdɔ nɔ nka ayɛ nyaa de yi le pe mɔ gbɔngbɔn de yi le pe mɔ gbɔngbɔn ɛkɔ nyɛra bi nyɔnɔ dɔrɛ hɛn dɔkɛ yi ɛnɛ wofɔ suuta tawa maa ni de kɔ ne mɔ gbɔngbɔn yɛ yi di brɔdɔ nɔ dɔkɛ allah wɔn mu yɛ omori nsọmta ọnọ bẹ ọnọ bá amadu bọ yẹn bẹnyẹ nọ ní dọkì bọdọ lọ sọ wájú bẹẹ lọsọ bọ náà wọn dọkà orí ibu and adufola islam ọnọ ìsọkọ náà ọnọ islam bẹnyẹ náà nọ lọdọ islam ẹ ẹ náà ìyọ náà ọlọmọ àti islam àná.

ninety three years in kufur ìráyà wà wò lóhìn náà ogun kẹta ẹnu kábò ọdún islam ọba abẹ́rẹ́ ní anáfọ afọ ọba abẹ́rẹ́ anáfọ ìṣe àyè lọ́sẹ̀ títẹ̀ abẹ́rẹ́ fọ́ ìlànà olùdàlámọ̀ mọ̀ ọ́n rẹ̀ fọ́ ìlànà. dára ní ka ọ́ oh, di islam ìjọba àkàáyé brọ́dọ̀ lọ́kọ́ lè fọlọ́ di islam bí brọ́dọ̀ ọ̀nì sọ́ọ́ni ní ilé àkàlẹ́ òmòrì yìí ilé àyà mú wá di báyìí bí lọ́nà di islam aṣọ ọ̀nà dára ní ka ọ́ ṣe ẹ̀tẹ́tẹ́ afi iṣẹ́ rẹ̀ àṣẹ ẹ̀tẹ́tẹ́ ọ̀rẹ́ tó digẹ́ lọ́mú jẹ́ bí dọ́bẹ̀rì nǹkan á ọzọlọrọ àmàlà okoko omori okoko omori yẹ èlé èlé èlé èlé oyè ọ̀nà ọ̀ka wò sọ nínú okoko omori yìí náà ẹ̀ ọ̀nà ọ̀nà ayé ọ̀kẹ́ ọ̀nà ọ̀nà ayé ọ̀nà báyìí kàkó ó pa wọ́ọ̀mì náà bá wọ́ọ̀mì sọ́nà àná ọ̀nà ọ̀nà ayé ọ̀nà dọ́nà ayé wa five thousand euro five thousand euro ẹ̀sẹ̀ náà ọ̀nà ọ̀nà europe lè yọ wọn lọ amẹrika ní èyí ìsí dọ́là di europe ní use ìsí ọ euro. lọ́kọ̀ mọ̀rí yìí bẹ́ẹ̀ sẹ̀ nà sọ́wọ́rẹ̀ dáa sẹ̀ dẹ̀kẹ̀ hiẹ́ wọn dáa sẹ̀ tẹ̀síkà yẹn dáa tó five thousand euro dáa sẹ̀ bọ̀ ẹ̀ wọn dɔbɛ ɛlɛ mi ɔkɛ hɛ lɛ ɔmɛ ɔkɛ wuli ni n'etu ɛwunu ni ọlọ́sùn tó mú mi. ẹ̀rọ̀dẹ́sọ̀ dẹ́tẹ̀ yẹ ẹ̀wọ̀n dókò mórí ndẹ́nyà ẹ̀nẹ́ ha bọ́ ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ dẹ́nu etí ní ọ̀gá lóko mórí yìí nìyí ẹ̀tẹ̀ france. now dẹ́nu yìí mà dẹ́yà atọ́kù nyọ́nà nìkan yìí sọ sẹ́mu kọ́ra sọ́ọ̀mẹ̀ dẹ́nu tètè nyọ́nà ọlọ́sùn tó mú mi.

omuli yo yaabaya ama waabo bana abayoza bomuli yabayawo hatta wala kubikawiri omuli onyankuba bono eh dosi islam naena ete franco bonona jama ko muna geba ile malatu tumuli ani nonyara ọ̀nà náà yẹ ìyẹn ní síbo ọ̀nà náà yà tó hẹ́rà bọ́ hẹ́rà awèrè lẹ́mọ̀n anáyọ̀ agẹ́rà ilé yìí nyọmọ ọ̀gbùrì skul ọ̀gbùrì skul lọ́nà amàlùkù break dèjé wéyì dèjé tìrì adídáyì yẹn ní dọ́ọ̀bù ìyẹn yín lọ sí gàrí kẹwà ìyẹn ọ̀hún ẹni wa ní ọbẹ̀ wùsọ̀ ẹni skul ká á ní jẹ́ màá ní ẹlẹ́dá mi mẹ́sì kúrẹ́ wa wọ́n yẹn ní wàá sọ́ àdùn. wọ́n yẹn ní لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إننا ني أبو ما يفعل ما يهان إجا سما سميا بو سيكتا إجا سما سميا بو سيكتا إليان سكول أنا أنا رسايدان دوك أنا أبو أيكا ọmọ nọ na sụwa omeanụ anụ na-eyi na-eyi tụma nka ya na ana ọ gaghị mụnọ ọkụkụ a mee ka ọkụkụ jiri ya ọnụ anyị anyị mmanụ na dọọ ya na ọ na-enye ọ na ọ ọ̀lá tó tó mú ní ilẹ̀ ẹ̀yà ọmọ orí mẹ́kọ́ náà kọ́ ọ̀jẹ̀rẹ̀ díjẹ́ náà nà ní máa gba ẹ̀yọ́ lọ́nà lọ́nà sí islam wọn bí nyọ̀nà lóbi islam lọ́hùn lẹ́wọ̀ ẹ̀ hàn ọ̀bàbí ẹ̀ mọ́kànlá bẹ́ẹ̀ lọ́sùn ẹ̀ abeha eh, eh, eh, no nɔsɛ sɛ babɛbɛ e awɔ ebina ne bira ɛbɔ nyɛ nɛ ana ne bira lɛ nɔ ɛbɔ nɔrɔ bɔsɛ ka anyɛ nɛ ɛɛsɛ ɔpɛtɛ ti nɛ nini ɛɛnyɛ ɛ ekiri kɛtɛ la ɔhɔ wala tuntun mo di silamu fɛn olúwa náà wọ́n mọ̀ ọ́rẹ́ fún ẹ̀rọ. àmì bẹ̀yà àmì síbi ká káwìrì ẹ̀mí ẹ̀yẹ òwòrì yìí yìí fi wọn dáàni òun olú olú fún olùdó dọ̀ọ̀mù ní islam dọ̀ọ̀mù rẹ fún ẹ̀rọ ẹ̀yà náà báyìí islam náà dé àwọn ẹ̀yìn ama bɔ kaa mi bila tɛrɛ kɛm na ase ka aayi ɔmu kata hu ase ka yɛ ɔdɔlɔ hu ase ka yɛ ɔmu pataki hu ka yase bila tɛrɛ kɛm hu olu yɛn na wɔtɔ yeye yi idi pa ɔwɔ nɔnɔ idɔgbɔn wa alikilas lila ɛɛ ɔyii. oyikenyi inakanenga omuli lwashaikejeyo omuli te lwanyireza tinicuba onwame lwanyangwahi lwakagula omuli agwika ejuwasireza tinicuba onwame lukagula omuli omuli oba oba niu hona bijonowali dóòjé ilé yìí múlò lọ́wọ́ ní dóòjé ilé yìí ìdọ̀gbọ́nta ọlọ́bìka òrùlé sẹ́yìn ìsáná ìná akanú ọ̀rọ̀ mórí yìí ẹ ọmọ mi ṣe ìsáná ìná akanú ọ̀rọ̀ mórí ọ̀bìka asọ́kùnkùn bá mi bá mi lọ ìdí ọlọ́pì mẹ́ẹ̀mẹ́ẹ̀ hù nà dóòrè ka ọlọ́ọ̀páyà ni bùrẹ̀bùrẹ̀ ala tarkiha eh huno oyelele mahma kanat ad-duruf ila yawma koniya opana muramu hone yoyele abuto oyino no ta'zima lillah oyidu bayi omuri omuri na itakunu chochero wa khawfa minhu oro yeye wa yomuri muri na wa kasema yani yenyewe ìdọ́sá ọlọ́bi ọ̀yìn súnmáyẹ̀ á sinmi mẹ́àánì sinmi mẹ́àánì lò súnmáyẹ̀ yín yọ́nú wà rí ẹ̀ ọ ọmọ náà bá a sọ kókó bá nínú jọ náà ìdẹ̀rẹ̀ àbó yọ tó náà kàwé kókó bá nínú náà rí ìdọ́sá ìdíjà náà mẹ́ta ọmọdé ọ̀dínmẹ́ẹ̀mẹ́ ọ̀dàwé yọ̀ mi rádùn rọ́dùn mọ́zọ́ọ̀lìn ọ̀yẹ́ báyìí ma náà ọ̀yẹ́ báyìí ma ewu nọ́nù mẹ́kọ́lá náà dùn ewu nọ́nù ọ̀yẹ́ ma ọ̀nọ́nù ewu nọ́nù ọ̀ka náà ọ̀yẹ́ ká náà mẹ́kọ́ mọ́ni òdi túbọ̀ náà wọ́n yìí látò tó wọ́n yìí. wàá mehu náà rà jòdì ká wọ́n mọ̀ kú mẹ́yìí yọ̀ dùn dẹ́kẹ̀ dùn mehu náà yọ̀ dùn abokare ayɛ dɛma ne weedu ɔyɛ dɛma ɔyɛ ɛdɔ wɔ aka kɛnɛkɛnɛ ne ɛdɛ ma ɛdɛ ma ɛkɔ obe ya no wɔyɛ an wɔyɛ an yɛn dɛ ka an wɔaka yɛ an deedu ayɛ wɔ aka ayɛ dɛma ne ɔtɔ mu di sɔlɔlɔ alɛ sɛlɛm ɔkɔ ɔbɛ na ɔmaa ne yɛ ayɛ man kanat lahu mazlamatu li akhi ɔbɛ ni ana amehu na ɔno ho ba ne danye huno no hobada naye noro kanini min iridihi bomo no gokku karere modo no nini dudo hani we doire ma aw malihi abi koma wa wa mere mu boyne ke han aw shay'in o ini kan yeyi o mu tibe dunara falyatahallalhu minhu al hoto mori o kan ka wa mai halal ajini o mɛɛbɔrɔ adi ume maa mɛɛbɔrɔ bi kɛyi n'etiɔ kɔɔka a nyɛfo yi kamani inu mɛ aha kaman maa maa ni kaayi ahụ paw jeyi beyi wala kun tó wuli. ayi ka ɛrɛ a ka ɔyɛ wɔ látòntó mọ̀rí yìí wẹ́ẹ́ bọ̀ bọ́ mẹ́ ibi ọ̀nà ọ̀bà náà yẹ zọ àdàkẹ́ hàn wúri ọ̀ wúri jọ jọ́sù rẹ̀ mà jọ́sù ehu náà dàkẹ́ hàn rẹ̀ mà yọ wíì ni yóò lóyún wíwá kò yìí jẹ́ ehu náà nù yìí wíwá nù yà wáyà rẹ̀ mà náà ọ̀dọ́ nù yòó wẹ́ẹ́ bá yẹ mẹ́ náà lọ́wọ́ mi ti fáwọn ẹ̀kọ́ yà wá náà kàkà ọkọ̀rọ̀ ìyá ọ̀ ẹ̀ bẹ̀ sì lẹ́kùn tó mọ̀rí wọ́n kọ́ mọ̀rí ka oríkọ náà mẹ́bọ̀rọ̀ jòzí ka ẹ e, àwùjọ ẹ̀rẹ̀ mọ̀ náà mọ̀ ká fà kọ́mọ̀ mọ̀ ní ká ní fáwọ̀ jéèrè yìí ààrẹ kẹ̀yà ló ń dọ̀ọ̀nù sẹ́ kẹ̀yà nàá àwùjọ ẹ̀ kẹ̀yà sẹ́ kẹ̀yà nàá wòye lọ́wọ́ ọ̀hásẹ̀ sáńsẹ̀ sá nàá sáńsẹ̀ sá nàá kọ́bùlẹ̀ aláyẹ̀kú lẹ̀

Eh, na dàbọ̀ bá ṣe wọ́n pọ̀ olúmẹ̀wù náà dàbọ̀ bá ṣe ọ̀hún kọ́rọ̀ ìdá o dàbọ̀ yọ lọ́nà olúmẹ̀wù náà kánà wọ́n ilẹ̀ ntẹ́kùn náà wọ́n hasanat ẹ wọ́n á báyà dà ìkìjà ìdìkú ọ̀dà ọ̀rẹ́ mi ẹ bẹ̀ yọ ìyára ti dẹ́yìn wọ̀ ẹ hẹ wọ́n ìlú náà là wọ́n akwụkwọ asị hụ n'ụlọ udidi ọrụ kpọrọ hime ọzọ n'ụlọ na naị na akwụkwọ asị dibia kpọrọ hime na akwụkwọ akụ ohi na-enwe desi ure erega ahụ na ọnụnọ mori ọ na webe ọha ịhụ na látò tó mori na nke anyị sị dẹ̀ka nka yéèrè ka anyụ àjá na amị. ka ọbẹ náà máa ní mẹ mú kọrọ nù náà ní alìjẹnà rà rà ní. lọ́dún tó wọlé mi. èyí mi ti jẹ́ nídìí máa kà á ẹ̀wá ẹ̀rẹ́ náà bẹ́yẹn nẹ. ka islam náà kù sún ohe tẹ ka ọ̀nyẹ́ nẹ anáàkùbọ̀ ọ̀nyẹ́ kẹ̀yẹ́ dáì kọ́ ọ̀nyẹ́ kẹ̀yẹ́ mpé yọ̀bà nà. àá sè é ìwé ìfọwọ́sowó náà kẹ̀yẹ́ nìyí ọ̀dí ọ̀nà àbọ̀nùmọ́ra tọ́sí kọ́ ọ̀nà oníyẹ kẹ̀yẹ́ nìyí ọdí ọ̀dá fún bọ́ bàlù gbé rẹ̀ lọ ẹ́ ẹ bá mi wé lọ́ máa ọ̀rọ̀ mi dè sí wáyé kà á ká lẹ̀ gbé rẹ̀ ká lẹ̀ gbé rẹ̀ ọ̀rọ̀ mi tẹ́yìn ọ̀rọ̀ mi tẹ́yìn yà jẹ́. ọkùnrin mẹ̀ káàkà ọ̀nyẹ́ náà tó ọ̀nyẹ́ nẹ́ ẹnẹ́ káyọ̀ balùkà mẹ́ẹ̀bà sísá lọ́lẹ́nu àáká wúhìn náà yìí tù. inu nyi na anayi kaka ọba mehu na ya abo no mehu na ya ọba ni ewuli menye na ene na ene onye na ọ bụrụ ene bụ na anaghị ahụ na jide mere ee eh, ibe aka ya wani ka wee ree ni ka ewuli bụ kọrọ nọ ananya nso na ahụ na jide na ahụ wee ree kọrọ akata nwụ nini ọmịmị ihe nini ka ma jide na mere bụ akata nwụ ewu n'iwu aba jide na mere akata nwụ ewu yele ka ni yebo eh, mai mukora heke ini kana nyome ka me foida yekile foida no abo me rake ka ke ndo bai we yo de hansa ti duku pe le kora ka ten ko la ire kana yo no ki we yo ye ka je no ba ko yo ye ka ban je no me ba ka ten yo yo <laughs> o mo ku me le ko ka ten wa ko wa ka le mo da we dure mo da ìjọ nínú èdè ọmọ náà rẹ̀ wọ́n yóò déèhì ní ewu dáze yìí ló wà ká àmọ́ àárẹ̀ yìí kan wípé ní aláwọ̀ kíkà tẹ́ wọ́n yóò yẹ kó lè éhì déwù nígbà wọn wà ká àbọ̀ dọ́wọ̀ tó wáyé àbọ̀ àbọ̀ yẹ amẹ̀gbọ̀n òun àmọ́ ọmọ ìkàtà wọn kọ́ ọ̀rẹ́ onígbọ̀ káyọ̀ ká wá kàmá ọ̀nà ní kàyẹ́ nípa ọ̀nà wọn jẹ́ ilé yìí ɔyɛ kata yi wɔn kata yi wɔn yɛ ka aljanna ɔrɛ kɛ kata yi wɔn tɛtɛrɛ wala tó tó mori o de na wodó si ye o de na wodó si ye yóò jẹ ilé wọn lé ẹ bẹrẹ yà hàn mi ìrẹ ní ọyọ kàkà ẹni fa ọwọ ẹdọ àkókò ẹni kọlà udu ọyẹrẹ máa bọ mi ando omuli oje ibe eyu aka otu ọlọrọ ọdọ ọdọ oje ibe eyu da agụkọ sọlọ ra ahịa n'aka nọ ọrịa ọrịa agụkọ sọlọ ewu omuli yi ọ omuli ọ na oje ibe eyu ama ọsọlọ ra ahịa n'ọhụrụ ahụ ahịa anyị ọwụka wa ma nịka anyị pan baarị anyị dị egwu anyị ẹwọ n'ọya adọ akara ịnụ pọla n'ụwa ya nfarata. rẹ̀ ní ojú wa náà wẹ́ẹ̀ka ọ̀rọ̀ àǹkà ìkọ̀ òdìjú àmà ìdíjú ayé àwọn rẹ̀ náà yà owó ẹ̀jọ́ ní iṣẹ́ ìka àmẹ́ ìgbégbé ewu mo lè náwó dọ̀ha yìí báwo ẹ bóyá àwọn náà kàkà lámàlú wàlà wàlà dùn wàlà àbùkà òmùn يوم القيامة لا مال ولا ولد ولا أبوك ولا أم ولا نسب أرونك يوم القيامة أوت في قيامة لا مال ولا ولد أين كيو أم يفوز تنوري أوديو أين أقوم يوم يوم ولا أبوك ولا أم أين adamu the president adamu minister ọlọ́tún tó mọ̀rí ilé ọ̀nà ni ẹnẹ́ mọ̀kọ́rọ̀ ni àwọn mọ̀kọ́rọ̀ ó tọ́bí kìíyàmà ọlọ́tún tó mọ̀rí wàlẹ̀ nẹ́sà ọ̀ní àwọn ọwọ́ minister of women affairs ẹ̀yìn ọwọ́ mọ̀kọ́rọ̀ yóò ilé ń bá wọ̀ ẹ́kẹ́ ní báyìí náà ọwọ́ mọ̀kọ́rọ̀ yóò cosmic camp ime ya abuja ọ ya aka akụkọ ekwe onyere osu mutana bụ tinted eh, glass wee moto da ne dogura ni da mee wee rọrọ na ihe na lọsọ na nwụnọ tiri arms eh, zone abuja international assembly onye police headquarter ko alẹ́ na ẹ̀fẹ́ arms eh, national ara àgbàjẹ ilé láìsẹ̀nsọ̀ òrọ́nọ́nìyà òrọ́nọ́ two ten glass ọ̀nà wẹ́ẹ̀kọ̀ ní àwọn àdúrà ní wàá fáwọn bá mọ̀. all the license all the permit mọ̀lábìrì tó mọ̀rí police station lájẹ̀ lọ́sọ̀ ewé pfn olórí ọlọ́sísẹ̀ kánò agbanibi senator tọ́sọ̀ kọ́ ládàmú onífẹ́ràn àwọn ọmọ ẹlẹ́nu borí àmàkọ́ lẹ́yìn ọ̀rọ̀ license ọ̀tí ten class. àmọ́ who is that person lọ́sẹ̀ kọ́ lọ́ọ̀ chairman lọ́ọ̀ committee on police affairs zọ́ọ̀zọ́ ló tó tó ọ́ pẹ̀lú ìdíwọ́ ọ̀tá èmi ò sọ ọ́ wọ́n mú ẹrú títẹ́ ọ̀yọ́ òrùbọ̀ ẹ̀ náà mọ́ dáhùn rẹ̀ lọ ẹ̀ wọ́n èrè ká adáná náà mọ̀ nípa nílẹ̀ ẹ̀ isin yau ka kawo amfani ɗayan yi sa habo ta fi kiyama ɗayan yi sa habo a da wani lafi zai yau ana kusa kulu rew ɗayan yana yau ɗayan yana da mai wani da olè na wọ́dọ̀ ha olè na wọ́dọ̀ ha ìjọsọ́ bíi alìsẹ́ òmìnira lè ti fà wọ́n kìí àmì lè àmà lè sọ́ ha ɔyi mi ti fɛ roro ɔyi mɛwuru taa do a mɛdo gɛgɛ do rɛ sisi kɔkɔrɔ yi la do si saasa sadakɔ yi mɛ nafi lɔ yi mɛ do si saasa ebebe yi mɛ yi nɔ ramadan ebebe yi mɛ yi la yi tɔgbɔ ho wa ɛɛ yi nɔ ntso dɛ o ɛ ramadan na.

ebo ije ile hu ni bi kana kuba je ile hu ni bi Allahu akbar anyo iba no ni ra mi me yi mala to to mo ri Allahu alaihi wasallam eyi ko papa ono mo isu mo isi do no mo ri do ni si re ai omo ni o kai إن الله يحب التوابين ويحب المتطهرين ọmọ rí yọtú pátákìtà rà ó ní ìsìlẹ̀ yọ̀nà náà ìkàkà ee àti mẹ́ẹ̀mẹ́ẹ̀ ẹ̀kọ́ ni rẹ̀ wọ́n dùdú òní ìsìlẹ̀ yà wọ́n yóò hípò ní mọ́tàkọ́ hìrì àtẹnẹ́ náà ìkàkà ẹ̀ mọ̀ nínì ẹ̀ mọ̀ nínì fún ní àárín lòtọ́ náà dẹ̀sẹ̀ mọ̀ yìí fún náà báwo mara ìlànà àdìkà ayika àárín mọ̀ ní anáyíkà wa ọ̀sẹ̀ mọ̀ nínì fún ní àánì kẹ̀kọ́ ló nà sẹ̀lẹ̀ kí ló yí ló mọ̀ yí ètùyẹ tètùyẹ. ẹ jẹ́nàbà yọ̀ mi ṣe ṣòro wa ọ̀sẹ̀ wọ àtúndàtú ẹ̀kẹ́ àtúndàtú ẹ̀kẹ́ ànàtú ẹ̀tù mẹ́wọ́ ìtì nẹ̀ wọ̀ àmà nà o olú yẹn o ọ̀ha yẹ. oyíṣẹ́ ọmọ yìí bẹ́ẹ̀ ní ètùyẹ tètùyẹ. ọ̀bá bẹ́ẹ̀ mọ̀ náà ọ̀yẹ́ ti mẹ́rin mẹ́rin kọ́ mọ́rí náà ẹ̀ ibi tó náà mọ́rí rẹ̀ sí mẹ́rin rí hàn ọ̀bì káyé lọ́wọ́ mọ́rí dàkílẹ̀ ìyàtẹ̀ rẹ̀ lùwà nílé ọ̀dọ́ náà jìgì ti fa àbùdá àmẹ́ asèkúrò lọ́ha lẹ́bi asèkúrò lọ́ha alẹ́bi láìláha ìlàhùwà alhayal wà á tó gbélé dùn máa nà mẹ́ ọ́ asẹ̀kírùlọ́ asẹ̀kírùlọ́ asẹ̀kírùlọ́ dùn máa nà mẹ́ dùn yà nà jìgà dùn mẹ́rù ìzé èsì ó mú rí èsì kí ihe tẹ́ yìí wọn. àbọ̀ mẹ́ta ayé ẹni pé ẹ̀ nàbì lóhùn aleyhi salatu salam ìjẹ́ nàbì lóhùn ọmọ akókó yà lánà lánà ń bẹ́ akọ rẹ̀ mẹ́rẹ̀ máa ẹni èdè tẹ́lẹ̀ tó tó tó lọ ẹ̀ ẹ̀ lóhùn ó lè fọ́ yẹma ne mewe iku deere ini tó ló mori yẹn mẹ wa ẹnna ẹbi mẹ mẹ bẹ kò yìí yìí dẹ dẹ dẹ dẹ wo mori yìí dọ mori yìí dá ká yìí ni ká anabi nu ọ káyà gan ẹni yọ nọ akọ mori mẹ fọ dọ mori kọ káyà wà ní ká yìí fakultu sẹfiru rabakum ìnáwó kánà fara yorùsílì sàmà àlẹ́ ìkùn mìdíràn. ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أمري أكي النبي نوح أو سعيد من فقلت استغفروا ربكم إنه كان غفارا كا كوي جيبك أمري ناني كوي جيبك أمري هاوني ìnáwó káàdá ọ̀fààrọ̀ ọmọrí onóje ìdè ọ̀gá ẹni mẹ́lẹ̀ ẹ̀yẹ hì olú ẹ̀nà mọ́tò òjé ìdè yìí. wà á bọ́ bọ́ ọmọ ẹni ni bí wọ́n bọ́ ọmọ ẹni ni yorùsílẹ̀ sàmà alẹ́ ètò mi dọ̀rọ̀ ká ọmọrí yìí obì ìtòrí yìí yẹtẹ̀ yìí wọ́n nílẹ̀ mi dọ̀rọ̀ bí ètò yẹtẹ̀ fúrẹ̀ fúrẹ̀ ètò yẹtẹ̀ bí ètò yẹtẹ̀ inú mọ́nọ́ sí yẹtẹ̀ òní o tẹ nìyẹn tẹ ẹ dọ́ọ̀mẹ kí sinú ara wọn ni ẹ ọ̀ọ́mẹ ìjọ ọ̀rọ̀ ọ̀mẹ náà ìdọ́ọ̀dúnrún ìdí tùmọ̀ ní sinú ìdè yìí dọ́ọ̀nù ọmọ yìí dọ́ọ̀nù ní tíọ́sà hẹ̀tẹ́ dọ́ọ̀nù owó ìṣó yẹn tẹ kúrẹ́ kúrẹ́ wọn yòówó. látún tó múri. ọ̀nà ọmọ mi rí ìṣó yẹn sẹ́yìn mi nìyọ wáyé omi dídí kò ń bẹ àmúhálẹ̀ wà bẹ́ẹ̀ ni dọ́ọ̀nù dɔɔni sukata yi wuli sami ne yɛ kɛ wadani akɛzi esi na ara wɔn mɛ ɛkɛhɛ ɔmɛ na alɛ nsɔlɔ esi na ara wɔn mɛ ɛsɛ ɛkɛhɛ ɔmɛ ɛkɛhɛ ɔmɛ ɔnɛ ɔmɛ ɔnɛ ɔmɛ ɔdzi ɔmɛ sɔmɔli akɔwɔ mɔmɔ mɛlɛ tó sɔmɔli awa ekiri o tiɛ tɛtu wa ni di next thing náà wọ́n yẹ fún àwọn ká yìí máa wọ́n mẹ́. Ayé sọ yọ̀ lọ. Ọlọ́sọ̀ tó lórí yìí. Àwọn bàbá yẹn lórí ẹ̀mí báyẹn bẹ́ẹ̀ àwọn òkú sí lè yẹ ọ̀bẹ dèdè àdúgbò ìlú ìlú ní ọmọ ọ̀sà. Ọlọ́sọ̀ tó lórí yìí. Bọ̀nyé náà bàbá wò sí yé ọmọ yìí náà wọ́n kọ̀ bá mi. Àìsàn bọ́ọ̀lù náà bá mi ẹ wọ mama

dáadáa wẹ̀ẹ̀dẹ̀ lẹ́kùnmọ̀n hàrọ̀ báwọn ní mẹ́ka ẹ a máa ara wọn àǹfààní ẹ̀họ́ fana bá a máa ara wọn ni àǹfààní dóògùdọ̀ ọba wọn ni ọ̀yọ́ wọn náà nù dole kaya annabi dole kaya kare no ni ini re annabi hud alayhi salatu wassalam ono re shemure onon o si kono ya dole man ana sin zuka e ile istighfaru ebe ya wa ko bi ko waji gedu wa men e urize abu omori dokta yi fi annabi nuhu annabi hud kanabi nuhu annabi hud ono re ya man kai ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين أمره أكايك النبي هود أغير من ويجي إليكم مرينا نيوز ثم توبوا إليه لو أكمل كان نيوز wàá wọ́n wọ́n mẹ́ lele sọ́mu rí ibà mẹ́ka oníbọ̀ bí káyé yorùsí ni sàmà alẹ́ ètò mi dọ̀rọ̀ ọmọ yìí lè gbé ní ihe ká ẹ̀yọ́ mi ni yorùsí ni sàmà ọmọ yìí kò ní ìkísà máa yẹ tẹ sọ́mu rí àkàyè lọ́ọ̀dì ká ọmọ yìí kò ní ìkí ní ihe tẹ. mi dọ̀rọ̀ alẹ́ kílẹ̀ kílẹ̀ hẹ́hẹ́ ní fún bí iyọ́nú ọ̀dà àgbẹ̀ kúrẹ́kúrẹ́ inú kò ló fi eré wù. wọ́yẹ̀dẹ̀dẹ̀kùn kówàtàn ilá kówàtẹ̀kùn ó mọ̀ nípa náà bàjẹ́ tí lọ́kẹ́lẹ̀ dọ́ọ̀nà àmẹ́kúrò pátá ayò nínú dọ́ọ̀nà àdáàkúrò kátọ́nùmí dín nínú ni dọ́ọ̀nà àmẹ́kúrò pọ̀ ayò nínú àgbọ̀bọ̀ náà wà látẹ́tẹ́ fún ni alayhi salatu wasalam ini sura náà yọ nyara dọ́mọ̀rí lọ́rẹ̀ kàńkà ẹ̀ wà ní tẹ̀tẹ̀rù rọ̀bàkùn tòmátòbó ilẹ̀ yòmátẹ̀kọ́ mata alhassanan ilà ajáde mùsàmá. ọmọdé ọkà wà ní tẹ̀tẹ̀rù rọ̀bàkùn anabi hudu ọ̀nà ẹ̀ka ẹ̀ lẹ́nu ká ẹ̀ kò í jẹ́ ilé kọ́ ọmọdé yìí náà nínú.

ìlà àjàyí musamman náà wọn mọ́nà ọmọ oríje òun ni náà wọn mọ́nà ọmọ yàrá àfihàn ẹ̀kẹ́kẹ́ ibùnà báṣu rọ́bì ọlọ́wọ́ àná dáàkà ni ká kan náà ka ka yùmá tí hasana màtá àlìhásánà ọmọdé kan náà òun ni ẹ̀wọ́n mọ̀ náà ìkàkọ́ òzúzà ẹ̀ yọ̀nà náà kó ìjẹ́ ìdè ọ̀nẹ̀rẹ̀ ọ̀ẹ́ganẹwọ́rọ̀ ló mú yìí dọ̀ ya na mú lò lọ́wọ́ kẹ́lì sáré dọ̀ mẹ́wọ́rọ̀ yìí ẹsẹ́ ní ọgùn ọgwụ. wọ́rọ̀ anáyìníkà yìí ọ̀dọ́ mi istik fáwù kára káàzọ̀ ló ya na ni. asani ya nani ime mi ime maliye iporo ime heini sala poro that's in istigifaru echehi wenye ume ina besala ko ya hoju wo ekunle kunle keine ini aje ahe ya sikoku ya la nebe umana ibai na nani umana ya serebe awo mɔni maa nù kótó de yà fɔra nù ògbóni tuntun maa lɛ kéya o wosi yi maa lɛ lɛ wosi yi maa lɛ lɛ ɛyìn bí ɔbí inú bɔ ní yìí nà nà ni ɛ wéyìn kɔnɔ tó wọlé yẹn màá sèta yẹ omi ní hu mɛ ale ní hu nàdà eré yẹ fẹ́ nu ma bọ́ nù ɛ ɛ òmò ní yẹ bá yẹ nà náà wọ́n bẹ̀ fẹ́ sáyé nu mɛ láyé ká náà lọ́wọ́ bẹ̀ fẹ́ sáyé nàdà. okuku hinani asheka ani kaya ko ide ile ya miti falu abi aside wa yoro ya ha ya me asire evi ara kusala wiye mbalo no muri ono muri ka tiri sti falu ya Allah to to muri Allah ya nyara ọkà náà ló kó máa rẹ lọ́nà ọkọ̀ náà mí Ọ ọ̀yọ̀nà tó ọ̀rẹ́ ọkà akẹ́kọ̀ọ́ kàtẹ́mọ̀ mfa. wọn náà mí sìgfàlù ọ̀sọ́ ọ̀rẹ́ ọkà akẹ́kọ̀ọ́ akọ́ni ká èèyàn náà wọn náà mí sìgfàlù. abáfọ́ mẹ́rin donc anka wa wona no muri katini suratu suratu nuhu au suratu hud kwa muri manaka fakutu stashkuru rabbakum innahu kana ghaffara yusil samaa alaykum midrar wa yumdidukum bi amwalin wa bal wajallakum jannatin wa jallakum anhar anka wa wona no muri kan ka ba no le ono wago anyi kaya misi falu ulio na modoje hivi yabaya olùdó náà wọ́n dó ya ilé yà báyìí asani mo ní sí ní oyípo a si àti ìmẹ̀ka ka òmọ́nọ́nù ó lè rí ìpè kéré ká yà pò ìjẹ́ ilé òmọ́nẹ́kẹ́ kájú ẹ̀ òmọ́nọ́nù ó ní ìkáyà ní tìkífà lù kéré kéré olùdó náà wọ́n dó jẹ́ ilé hó nílé olùdó náà wọ́n dó jẹ́ ilé hó وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقوتنا أبدا ما أبقيتنا اللهم اجعل الوارث منا اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يخشاك ولا يرحمنا آمين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 حمدا يوافي نعمه ويكافئ مزيده الحمد لله حمدا